gbogbo ìran tí Elédùmarè dá sílé ayé pátápátá ló rán òjíṣẹ́ tiẹ̀ sí kò sí ìran láyé tí Elédùmarè tí ò rán òjíṣẹ́ tiẹ̀ sí gbogbo òjíṣẹ́ tí Elédùmarè dẹ̀ rán sí ìran ìran àwọn Europeans ni ó fún wọn ní ó rán òjíṣẹ́ tí wọ́n sí wọn bóyá ìran àwọn Arab ni ó rán òjíṣẹ́ tí wọ́n sí wọn bóyá àwọn ìran Chinese ni àwọn chimpo ó rán òjíṣẹ́ tí wọ́n sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Áfíríkà náà ìyẹn àwa Yorùbá àwa Áfíríkà ó rán òjíṣẹ́ tiwa sí wa gbogbo àwọn ìlú tí mo dẹ̀ dárúkọ yìí òjíṣẹ́ wọn jọ wọ́n Elédùmarè ni mo dá yín gẹ́gẹ́ bí èdè yín àṣà yín kọ́lọ̀ yín gbogbo òjíṣẹ́ tí Elédùmarè rán sí ìran kálukú kọ́lọ̀ ẹ̀ báyìí ni kọ́lọ̀ wọn ò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. ẹ wo Jésù Kristi <coughs> tí àwọn onígbàgbọ́ nígbàgbọ́ nínú e ẹ wo kọ́lọ̀ ẹ̀ funfun ni irun orí ẹ̀ ẹ wò bí orí ẹ̀ bó ṣe gùn ẹ wo àwọn ẹ̀yà ìran tó ti jáde ẹ wo kọ́lọ̀ wọn ẹ rí pé the same kọ́lọ̀ ni wọ́n ni ẹ wo àwọn Chinese tẹ́ bá tí wọ́n bá máa ya ère tiwọn ẹ wo àwọn ère wọn wọ́n máa ya ère wọn bí kọ́lọ̀ bí ojú wọn ṣe rí bí kọ́lọ̀ tí wọ́n ṣe rí gbogbo ẹ̀yà láyé yìí ère tí wọ́n máa ń bá wọn mu ni ẹ wo àwọn Arab àwọn kíní ère Mohammed tèmi máa ń rí bí arab ni wọ́n yà bí arab ni nítorí pé baba ńlá ti wọn nìyẹn àwa áfíríkà àwọn ancestors tiwa àwọn tí ìránṣẹ́ tí elédù òjíṣẹ́ tí Elédùmarè rán sí àwa kọ́lọ̀ tiwa ni ẹ wo àwọn Europeans àwọn tẹ̀lé òjíṣẹ́ tiwọn àwọn ń sin Jésù nítorí wípé wọn kì í ṣe ọmọ àlè ẹ wo àwọn Arab wọ́n ń sin Muhammad wọ́n nífẹ̀ẹ́ nítorí pé ẹ̀yà tí wọ́n ní òjíṣẹ́ tí Elédùmarè rán fún wọn ni ẹwà àwọn China tẹ́ bá máa rí èrè wọn èrè àwọn ancestors wọn bí ṣàbẹ́ àwọn Chinese ṣe rí ni wọ́n ṣe rí ẹ wo àwọn India àwọn Áfíríkà nìkan la tẹ̀lé àwọn òjíṣẹ́ tiwa àwa ìran Áfíríkà nìkan la sọ wípé bí Elédùmarè ṣe tò wípé kò tó dáadáa gbogbo nǹkan tó jẹ́ nǹkan tiwa pátápátá la kẹ̀yìn sí ẹ mọ rísì tí ẹ fi gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà bí ẹni máa kú tí àdúrà yín ó gbà tẹ wà lójú kan bí adágún odò tẹ ń ṣe ẹ̀sìn tẹ rò pé ẹ̀sìn lẹ ń ṣe nítorí wípé ìlànà tí Elédùmarè fún Áfíríkà ẹ ti kú ní ìlànà yẹn gbogbo àwọn baba ńlá tí tó yẹ kẹ́yìn náà máa fi ojú wọn rí ojú rere Elédùmarè ẹ ti kú ní ìlànà tiwọn èdè tí Elédùmarè fún yín ìwé tí Elédùmarè fún yín ifá ti Elédùmarè gbé fún yín ọ̀pẹ̀lẹ̀ tí Elédùmarè gbé fún yín gbogbo àwọn irúnmọlẹ̀ tí Elédùmarè gbé fún yín láti máa fi ojú wọn rí ohun Elédùmarè ìran Áfíríkà padà e wo gbogbo àwọn ìran tí mo ti ń kàbọ̀ látẹ̀yìnwá àwọn tẹ̀lé ìlànà ti Elédùmarè ìran áfíríkà nìkan ló wá padà ẹ wá rí bẹ́ẹ̀ ṣe gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà elédùmarè ò lè gbọ́ nítorí wípé ẹ ti kú ní ìlànà tí elédùmarè fún yín èdè tó yẹ kẹ́ òkè sìn ìwọ tó sọ pé o jẹ́ mùsùlùmí yóò tòótọ́ kò sí èdè tí elédùmarè ò gbọ́ táwọn kan bá fẹ́ sọ wọ́n ní kí ni bọ̀bọ́ yìí sọ kò sí èdè tí elédùmarè ò gbọ́ bẹ́ẹ̀ ni kò sí èdè tí elédùmarè ò gbọ́ ṣùgbọ́n ó wu elédùmarè ló ṣe pín kélékèlé tó bá wu elédùmarè láti sọ nígbà tó ń dá gbogbo ayé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wá a ti sọ gbogbo ayé di elédè kan ẹlẹ́sìn kan ṣùgbọ́n kì í ṣe ìfẹ́ elédùmarè nìyẹn ẹ jẹ́ ká lo ọpọlọ elédùmarè ti fún wa lọ́pọlọ ẹ apply wisdom elédùmarè tó fún wa wípé àwọn baba ńlá tiwa lélẹ́yìí àwọn òrìṣà tí ń leléyìí ẹ máa gbé ẹbọ ẹ máa rúbọ ṣé èmi àti ìwọ mọ̀ ju elédùmarè yẹn lọ ni ní èní báyìí àwa áfíríkà gbogbo ìlànà tí elédùmarè là sílẹ̀ fún wa àti kò ń bẹ́ẹ̀ ẹ wá ní kíyà má máa jẹ wá ẹ wá ní ká má máa ṣẹrú ẹ wá ní kẹ́ ẹ gbàdúrà kí àdúrà yẹn kó jẹ́ ìtẹ́wọ́gbà àfi tá a bá ń tanra wa àdúrà kankan ò gbà ní áfíríkà àfi ìwọ tó o bá ń tan rẹ kò sí àdúrà kankan tó gbà láfíríkà nítorí wípé ìran yorùbá ìran áfíríkà ti kú ní ìlànà elédùmarè oníkálukú ló ní ìlànà tí elédùmarè fún láti fi bá elédùmarè sọ̀rọ̀ láti fi sin elédùmarè ṣùgbọ́n lẹ́ni ìbáyìí èmi àti ìwọ ti mọ̀ ju elédùmarè lọ ìran áfíríkà ló wá sọ fún elédùmarè pé bó ṣe tó yẹn ò dáa kò tó dáadáa ìránṣẹ́ tó rán sí àwa yìí ní áfíríkà kì í ṣe ìránṣẹ́ tó yẹ kí elédùmarè rán sí wa nìyẹn àwọn kan wá pé bírípítì wọ́n wá pé bírípítì wọ́n wá sọ wípé pẹ́pẹ́ sí o àwọn ìránṣẹ́ tí ò ń ṣe ìránṣẹ́ ìran yorùbá àbí ìyẹn gangan ni ká tẹ̀lé ṣé àwọn tó ń sọ fún yìí àwọn mọ̀ tó elédùmarè tó pinlé àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ni ẹ dúró ná ṣé àwọn mọ̀ tó elédùmarè tó pin láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé tó rán òjíṣẹ́ sí ìran ìran kọ̀ọ̀kan ní àgbáyé ṣé àwọn tó wá ń sọ fún wa wípé no ẹ àwọn baba ńlá yìí délédùmarè sọ wípé àwọn Ṣàngó àwọn èṣù àwọn Ọya kẹ máa rúbọ kẹ máa ṣẹbọ kẹ máa jẹ ewé kẹ máa jẹ egbò ìyẹn ò kì í ṣe ọ̀nà elédùnmarè ò mọ́tò ẹ ẹja ó yá ẹ wá ẹ jẹ́ ká lọ gbé ọlọ́run àwọn àwọn tí àwọn ọlọ́run àwọn lárúbáwá níbi tó jókòó sí tó jẹ́ pé àwọn lárúbáwá lọ́ọ̀fù ẹ̀ ọmọ ìyá tí wọ́n ní elédùnmarè ló fún wọn ní ìránṣẹ́ tí wọ́n ní àwọn kan wá gbé wá sí ọ̀dọ̀ tiyín wọ́n wá ní ìránṣẹ́ tí elédùnmarè àwọn nǹkan tí elédùnmarè fún ẹ̀yin yẹn ẹ̀yin ẹ kú ò níbẹ̀ o ẹdún ọlọ́ṣọ́ make sense ṣé àwọn ìyẹn wọ́n mọ̀ pé Elédùmarè tó kọ́kọ́ pin láti ìbẹ̀rẹ̀ ayé ni lẹ́nìí ẹ wá ń sọ fún wa wípé kí Adébọ̀rẹ́ kó parun lórí ilẹ̀ Adébọ̀rẹ́ ṣe rí ẹ̀yin ìran Yorùbá ẹ jẹ́ jí má sùn